báwo lẹ́yìn yóò ṣe wà ẹ̀yin mùsùlùmí nígbà tí ọmọ mọ́ríàmù bá sọ̀kalẹ̀ látojú sánmà tó sì já sí wípé lásìkò náà ìmáàmù yín ń bẹ lára yín láàrin yín látọ̀dọ̀ yín tí í will be on that day? ṣẹ́ẹ̀tẹ̀wọ́ gba Ìsá ṣẹ́ kí káàbọ̀ ni abẹ́ ni kí káàbọ̀ ẹ̀yin mùsùlùmí nígbà tí Ìsá ọmọ Mọ́ríyámà tó bá sọ̀kalẹ̀ sáàrin yín àdìsí àkọ́kọ́ nù Imam Ahmed ló gbà wá àdìsí mi rèé. عن أبي هريرة رضي الله عنه láti ọ̀dọ̀ bàbá Huraira kí Allah yọ́nú sí anna rasulallahi sallallahu alayhi wa sallam dájúdájú òjíṣẹ́ Allah sọ pé kọ́ọ̀lù kaifa antum báwo lẹ́yìn ó ṣe wà báwo lẹ́yìn ó ìdá nazala fiikum ibùnú mariam nígbà tí ọmọ mariam bá sọ̀kalẹ̀ sáàrin yín fa amakum minkum tó sì fi tírà àlùkùránì yín tó fi darí yín nínú ẹgbàá wa míì wa imamukum minkum tí tírà tẹ̀ǹtẹ̀lé tó sì jẹ́ tírà tiyín tẹ́ẹ̀ní tẹ̀lé ìwé tiẹ̀ mọ́. kọ́ọ̀lù. ibunu abizihibi ọ̀kan nínú àwọn tó gba àdíìsì wá látọ̀dọ̀ rẹ̀ ìrà lókèlókè ó wá ń sọ pé tẹ́dìrí mọ́ amákùnmínkùn ìjọ gbólóhùn yẹn amákùnmínkùn kúlìtù wàlíìdù ọmọ mùsùlùmù ọ sọ pé tùkùbírù ni. ìwọ ọmọ bàbá zibu sọ fún mi ni ọmọ bàbá zibu ó dojú ọ̀rọ̀ kọ wàlídù ọmọ muslimu wípé ǹjẹ́ ọmọ túmọ̀ ọ̀rọ̀ yìí wa imamukum minkum sọ ọmọ túmọ̀ rẹ̀. wàlídù ọmọ muslim wá ń sọ ọ́ fún un padà pé tukbiru ní sọ fún mi mi ò mọ̀ kọ́ọ́lù àbúzíbì wá sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé fàámàkùn bí kìtàbí rọ́bìkùm tabaraka wa ta'ala wa sunnati nabiyyikum sallallahu alayhi wa sallam ìtumọ̀ rẹ̀ ni pé nígbà tí Isa ọmọ Mariama tó bá padà sọ̀kalẹ̀ látojú sánmà alukurani àti àdìsí ànábì ni ó fi máa darí yín kò ní lo àtàwọ́rá kò ní lo al-injil al-Qur'an àti sunnah nẹ́bì ni ó fi darí yín ó di àdìsí mélòó lórí ìpadàbọ̀ Isa ó di àdìsí méjì àdìsí àkọ́kọ́ ni ti riwaya Ahmad riwaya kejì ni riwaya ti Muslim. riwaya kẹta رواية كتا عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كيف أنتم كيف أنتم يكو عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده والذي نفسي بيده wàlẹ́dì nafsi biyadihi layusikanna àyànzìlà fíkùm ibùnú mariam látọ̀dọ̀ abu huraira kí aláwọ̀ yọrù sí ó sọ pé ògìsí aláwọ̀ ó sọ pé wàlẹ́dì nafsi biyadihi mo fi ẹni tí ẹ̀mí mi wà lọ́wọ́ rẹ̀ mo fi búra layusikanna ó ti súnmọ́ o àyẹ́nzìlà fi ikú mímúnu Mariam pé Mariama pé ọmọ Mariama aleyhisalam ó máa sọ̀kalẹ̀ sáàrin yín ó ti sún mọ́ àsìkò náà tí ọmọ Mariama Isa ọmọ Mariama máa sọ̀kalẹ̀ sáàrin yín tọ́ba wá sọ̀kalẹ̀ kí ni ó ṣe ṣé yóò mọ pàtẹ́wọ́ ni ṣé yóò mọ jó ni ṣé yóò mọ lùlù ni ṣé yóò mọ kọrin ni ṣé yóò mọ lọ nínú ẹ̀mí ni ṣé yóò mọ ṣèṣọ́jí ni ṣé yóò mọ ṣèṣóòru ni ṣé yóò mọ lọ́nú àgbàlá ni ṣé yóò mọ lórí òkè ni ànẹ́bì ní ó súnmọ́ báyìí o. pé ìsọ ọmọ mọ́ríyámà ó máa sọ̀kalẹ̀ sáàrin yín hákàmà mùkìsítọ̀ yóò sọ̀kalẹ̀ láti wá jẹ́ olùdájọ́ onídéédé kìí ṣe ìdájọ́ ẹni tí ó wọ ìjọba ọ̀run o má sì gbọ́ o. adájọ́ tá a máa ń yàn lù ú tí ó máa parí ìjà láàrin oúnjà méjì tí ó máa yanjú aáwọ̀ tí ó máa gba ẹ̀tọ́ fún ẹlẹ́tọ̀ọ́ hakaman muksito adájọ́ onídéédéé láàrin àwọn èèyàn lórí ohun tó bá ń ṣẹlẹ̀ nínú àwùjọ lásìkò náà fàyẹ́kìsírù sọ̀lìb. sọ ti gbọ́ báwọn ìwọ tó o bá fẹ́ tú adájọ́ yẹn kí pásítọ̀ kan sọ pé ọwọ́ mi ti ba èrí báyìí ọwọ́ mi ti bẹ̀rí báyìí ànábì wọn gan sọ pé yíṣọ́ sọ̀kalẹ̀ yóò wá ṣèdájọ́ ayé àfa yẹn wá ń sọ wípé ìdájọ́ ń dà ní ó máa parí yóò máa gbẹ̀tọ́ fẹ́lẹ́tọ́ ni sí báwọn sọ pé Jésù ni ó wà dájú ayé kà á síwájú sí i kó o lè mọ̀ pé léyìí èé ṣèdájọ́ ayé kìí ṣèdájọ́ ọ̀run ìdájọ́ ń jà àwọn tí ń bára wọn jà ẹni tó gbalẹ̀ lọ́wọ́ ńlẹ̀ ẹni tó gba dúkìá ń dúkìá tí Jésù bá dé yóò dá gbogbo ẹ̀ padà fún ní dúkìá. fàyẹ́sìrà sọ̀lì Jésù ó wàá run àwọn àgbélébù àwọn àgbélébù sọ́ọ̀mọ̀ túmọ̀ yẹn sọ́ọ̀mọ̀ túmọ̀ yẹn tẹ́ bá ní jésù òrùn àgbélébù ìtumọ̀ ẹ̀ ní wípé yóò sọ fáyé wípé wọn ò kàn mí o gbogbo àgbélébù tẹ́ ẹ gbé kọ́ sí ṣọ́ọ̀ṣì pátápátá ẹ lọ yọ́ dànù táǹbẹ̀ náà kí wọ́n kan mọ tiẹ̀ táǹbẹ̀ náà kí wọ́n kan bàbá rẹ̀ pa sórí igi àgbélébù sórí igi àgbélébù wọn ò kàn mí o fàyẹ́kìsìrì solid yóò rún àgbélébù wómúwómú pẹ̀lú àṣẹ tí ó pa ẹ lọ́ máa yọ gbogbo àgbélébù ṣọ́ọ̀ṣì yín dànù ìṣẹ́ tí Jésù ń bọ̀ wá sí lópin ayé nu kò mọ níbẹ̀ yẹn nìkan wàyẹ́kìtù yóò sì máa pa àwọn ẹlẹ́dẹ̀ ta ni máa jẹ ẹlẹ́dẹ̀ àwọn nàṣọ́ra ni yóò gba ẹlẹ́dẹ̀ kù lẹ́nu wọn ẹ má jẹ ẹ̀gbin mọ́ ẹ̀gbin Odi ó di mélòó ó di nǹkan mẹ́ta tí ó ṣe àkọ́kọ́ yóò wá dájọ́ ìdájọ́ déédé mo dẹ̀ sọ pé ìdájọ́ yẹn kìí sí ìdájọ́ ta ni ó wò ìjọba ọ̀run lọ́wọ́ á dá ìdájọ́ oníjà méjì nílé ayé iṣẹ́ kejì yóò rún àgbélébù tó ti rún àgbélébù gbogbo òwò tó olóòkú tó ní fún ọ sọ ma kó o ti gbèsè ìṣẹ̀mí ayé ẹnu tó ní Jésù kú fún ọ lórí igi àgbélébù tí Jésù bá dé inú iṣẹ́ tí ó ṣe ni pé yóò wà á rún igi àgbélébù wómúwómú iṣẹ́ kẹta wàyẹ́kítúlù lẹ́kẹ́zìr yóò sì pa àwọn ẹlẹ́dẹ̀ ẹ̀yin pásítọ̀ tẹ̀ ń sin ẹlẹ́dẹ̀ ẹ̀yin nàṣọ́ra tẹ̀ ń jẹ ẹlẹ́dẹ̀ Jésù ń bọ̀ wá gbẹ ẹlẹ́dẹ̀ kúrò lẹ́nu yín ó di mélòó wàyádà alìjìzìyà wàyádà alìjìzìyà jésù ó gbé ìsàkọ́lẹ̀ kúrò ńlẹ̀ kò ní tẹ́wọ́ gba ìsàkọ́lẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni àlìjísíyà láàrin yìí òun ni nǹkan tíjọba ìsìláàmù gbà òun ò ṣe ìsìláàmù ṣùgbọ́n ẹ má pa òun kí lẹ́ẹ̀mọ́ gbà lọ́dọọdún òun ò ṣe ìsìláàmù ṣùgbọ́n ẹ má pa òun kí lẹ́ẹ̀mọ́ gbà gẹ́gẹ́ bí ìsàkọ́lẹ̀ lọ́dọọdún tí Jésù bá dé kò ní fààyè gbà kó o ṣe ìsìláàmù kò ní fààyè gbà pé o ṣe ìsìláàmù tọ́ba ìdórílẹ̀ èdè yín pẹ́rẹ́ báyìí gbogbo yín gbọ́dọ̀ mọ̀ sí islam ni torí pé gbogbo ọ̀rọ̀ tẹ ẹ pamọ́ láàárọ̀ ọjọ́ àṣírí irọ́ yẹn yóò wà tú yóò hàn sáyé wọ́ọ́rọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ yóò padà sínú islam nígbà tó bá sọ pé wọn ò kàn mí wọn ò pa mí mi ò kú fẹ́ níbọ̀dì wọn kálukú ní kú fún ẹ̀mí ara rẹ̀. ó di nǹkan mélòó one two three four. ìkarùn-ún nígbà tí Jésù bá dé wọ̀yẹ̀ fi dọ̀lì máa lù wọ̀yẹ̀ dọ̀lì máa lù àtàláyàkẹ́bàláwù ahadun dúkìá yóò wà á pọ̀ débi pé kò ní sẹ́ni tí ó tẹ̀wọ́ gba ọrẹ mọ́ kò ní sí ẹni tí ó ṣe kí ni tí ó tẹ̀wọ́ gba ọrẹ kò ní sẹ́ni tí ó tẹ̀wọ́ gba zàkà lọ́wọ́ olówó ọ̀kálukú ni ó ní tí ó tó tí ó tún sẹ́kù wo àwọn àdìsí mẹ́tẹ̀ẹ̀ta yìí ibẹ̀ láti mọ̀ pé Jésù ń padà bọ̀ díàfọ̀ ọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam láti mọ̀ pé Jésù ń padà bọ̀ ọ wà á rí pé gbogbo àwọn àdìsí yẹn wọ́n ń lo kẹ́límà nazala ìmí ìlò yanzilu nazala ni ó sọ̀kalẹ̀ yanzilu yóò sọ̀kalẹ̀ láti di àdìsí mẹ́tẹ̀ẹ̀ta yẹn mú báyìí o ok mo fẹ́ rán comment lórí ẹ̀ tó sì lọ ó sì lọ ok ẹ jẹ́ parí comment mi gbogbo àdìsí tó wá nípa pé isa ń padà bọ̀ kò sí kankan bẹ̀ tó sọ pé nígbà tí ẹnìkan bá pàwọ̀dà nígbà tẹ́nìkan bá yíra padà nígbà tí ẹ̀mí ẹnìkan bá bọ́ sára ẹ̀mí ẹnìkejì láàrin yín ànábì ò sọ bẹ́ẹ̀ nígbà tí ó bá sọ̀kalẹ̀ látògùn sọ́mọ̀ làdísì sọ tó bá sọ̀kalẹ̀ ibi tí wọ́n ń gbégun lọ nígbà tó bá sọ̀kalẹ̀ padà láti bẹ̀. ọga yín meriza gulam ahmadu ògbólógbò òkùrọ̀ atúrọ̀ tàbí èlùbọ́ tẹ̀rẹ́sìn rẹ̀ báyìí tẹ̀rẹ́sìn rẹ̀ báyìí tẹ̀rẹ́sìn rẹ̀ báyìí ẹ wo ní ọ̀nà jìbìtì ní ọ̀nà ti ẹ a tún tú àṣírí ẹ lónìí lórí bó ṣe pèrè ní sàmà mariama tọ́ba wa di lọ́la pẹ̀lú ògo Allah ní tù wá sọ̀rọ̀ lórí bó ṣe sọ̀rọ̀ ẹ̀dà nẹ́bí ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run ní tù tú àṣírí yẹn náà fún ayé tẹ́ẹ̀fì mọ̀ wípé ìjọ amadíyà wọ́n e sára wa o ìjọ amadíyà e sára wa o ẹlẹ́sìn míì ni wọ́n ẹ̀sìn wọn sì ni ẹ̀sìn alágbárí yẹn Mirza gulam ahmadu alikazab nítorí náà ìpàdé wa di ọ̀la insha allah wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tààrùn retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dì ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pópúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpúrọ̀ ní gbogbo wọn o kàláwù fi ṣọ́ ṣọ́ wa ká má di kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn shia kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tijaniya pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà. súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwù náà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته